هو الله Kuna wanna be بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wa pé ẹ kú ojúmọ́ ẹ tún kú dédé àsìkò yìí a kú oṣù Ramadan yìí Allah á jẹ́ ká ṣe púpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò tí a kò ní alefik fi dín pẹ̀lú mi nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ lásìkò yìí àwọn náà ni Sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ ń bí ọ̀làdùnní bello òní ọkọ̀ tèmi mọ́ kí n káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i kó tó di pé màá láǹfààní àti pè wọlé ìbéèrè tí màá fi síwájú lélẹ́yìí sheikh oníbèrè ó béèrè pé ó ní orúkọ àwọn ní abdulmajid láti èkó wọ́n ní tí a bá ń tọ̀ lọ́wọ́ tí èèyàn bá wá sálámà sí wa ǹjẹ́ a lè dá irúfẹ́ onítọ̀hún lóhùn alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó wọ́n ní pé ṣé èèyàn lè ṣe àdúrà lédè yorùbá lásìkò téèyàn bá wà ní sujud ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé wọ́n ní àwọn kan wà tí wọ́n máa ń pẹ́ ní sujud lẹ́yìn imam ṣé ó tọ́ bẹ́ẹ̀ kí wọ́n máa pẹ́ ní orí sujud lẹ́yìn imam bismillah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. As ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته òfin ọlọ́run ó dá lórí pé ẹni tí bá ń tọ̀ àbí ń ṣègbọ̀nsẹ̀ tá a bá sálámà sí kò gbọ́dọ̀ dáhùn òun náà sì gbọ́dọ̀ pilẹ̀ sálámà sẹ́nì kankan lórí ìtọ̀ àbí lórí ìgbẹ́ nítorí pé sí sálámà ìyẹn kíkítà máa kíra wa lábẹ́ òfin ẹ̀sìn Islam ó ṣe àkójọpọ̀ orúkọ ọlọ́run ọba sínú a sì gbọ́dọ̀ dárúkọ ọlọ́run nígbà tá à ń ṣe gá àbí tí à ń ṣẹ̀yọ́ lọ́wọ́ torí ó ṣẹlẹ̀ pànàbí sallallahu alayhi wa sallam ó ń tọ̀ lọ́jọ́ kan ẹnìkan nínú àwọn sàhábà wa sálámà sí pànàbí ò dáhùn àfìgbà tó tọ̀ tán tó sàlùwàlá gbàdá ló tó wá dáhùn sálámà rẹ̀ ètí rí ẹ̀ dáhùn àfìgbà tẹ́ tó tọ̀ tẹ́ tọ̀ tán tẹ́ sàlùwàlá àmọ́bìnrin àwọn ọ̀fẹ́ láti dárúkọ ọlọ́run nígbà táwọn ń ṣẹ̀gbìn lọ́wọ́ àwọn ọ̀fẹ́ láti dárúkọ ọlọ́run nígbà táwọn ń ṣẹ̀gbìn lọ́wọ́ torí ẹnikẹ́ni gbọ́dọ̀ sálámà sẹ́ni tí ń tọ̀ lọ́wọ́ tọ́másì sálámà sí ọ nígbà tó ń tọ̀ lọ́wọ́ ọ̀ gbọ́dọ̀ dáhùn torí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wa alaykum salaam wa rahmatulahi barakatu sísè wọn ti orúkọ ọlọ́run ọba ń bẹ́ńbẹ́ sọ mùsùlùmí sùwọ́n lọ dárúkọ ọlọ́run nígbà tí ń ṣẹ̀gbìn lọ́wọ́ wọ́n ní káwọn bá forí kanlẹ̀ àti gbọ́ pípé àyè gbígbà àdúrà ní fíforí kanlẹ̀ bẹ́ẹ̀ ni Ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n ní ká pọ̀ ládùá ní ìforí kanlẹ̀ wa ǹjẹ́ àwa lè máa fi Yorùbá ṣàdúrà bẹ̀ rárá o àbẹ̀rẹ̀ fi èdè ní ìṣàdúrà tó yàtọ̀ sí èdè lárúbáwá nítorí gẹ́gẹ́ bí ìwọ náà ti ṣe mọ̀ ìwà mùsùlùmí nítorí èdè náà lèdè tí ọlọ́run bá ní ká máa fi ṣẹ̀sìn. ìgbọ́n nǹkan kan lédè lárúbáwá bíi tẹni tó fẹ́ ṣe sọ̀láàtì kan hmm. ẹnìkan bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu Akbar èdè lárúbáwá ni a sì parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum èdè lárúbáwá ni. lórí tó ká kà ní dúró ohun tí wọ́n ní ká wí ní rúkú ohun tí wọ́n ní ká wí ní ìforíkalẹ̀ gbogbo èdè lárúbáwá ni. torí ìtọ́ba àbígbà tó ń ṣe tashahhud lọ́wọ́ àtàyà níparí kó tó di kọ́ sálámù tánàbí ni kò ṣẹ̀ṣẹ̀ tó ọba fẹ́ nínú àdúrà kó ṣe kó tó tún sálámù gbogbo èdè lárúbáwá láfi ṣe. níbí mùsùlùmí yẹn kọ́ bí pàtàkì tó dé lárúbáwá pàtàkì ìgbéni tó ní í ṣe pẹ̀lẹ́sìn wa kì í ṣe pé ní í ṣe pẹ̀lú pàm wá kí kòkò sásun ọbẹ̀ wa kó rú gọ́gọ́ èdè ni tó ní í ṣe pẹ̀lẹ́ sí wọn. yàtọ̀ sí english ẹ̀rọ bá àwọn èèyàn gbọ́ nítorí tí wọ́n jẹ ni. Hmm. torí ẹ̀ ẹ wá rí i pé wàhálà àwọn èèyàn làálà wọn lórí bá ṣe gbọ́ èdè òyìnbó english ọ̀pọ̀ kọjá sísọ. Hmm. kí ló dé ẹ̀yin gbìyànjú ìdá kan nínú mẹ́wàá bẹ́ẹ̀ síde lárúbáwá lẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí kẹrù bẹ́ẹ̀ gbọ́ àbẹ́ẹ̀ ní gbọ́. tíbẹ̀ hmm. ilé ẹ̀kọ́ wà lọ́dọ̀ wa saturday sunday fún gbogbo ẹni tó bá fẹ́ kọ́ èdè lárúbáwá tó fẹ́ mọ̀ àyè sí mo ti dàgbọ̀ ọ̀ràn nǹkan nǹkan kan rí nígbèsè ayé mi kìí ṣe ìdíwọ́ wá kọ́ wa kẹ́kọ̀ọ́ wá sí ibi bọ́ọ̀lù àwọn ṣiṣẹ́ ńlọrùn fún un. eléyìí jẹba torí ètò ìbáwá forí kan lọ ẹ gbọ́dọ̀ fi yorùbá tọrọ ẹ gbọ́dọ̀ fi haúsá tọrọ àbí èdè sábárúmá àbí ìbàrùbá àbí èdè tápà àbí èdè igbó àbáwúsá rárá èdè lárúbá náà tó o bá ti gbọ́ kẹlẹ ní ọsọ nù ṣùgbọ́n adúpẹ́ fọlọ́ pé gbogbo mùsùlùmí náà tó ń ta ìgbédè lárúbáwá wọn wọn mọ àdúrà kan tó jẹ́ àdúrà kan tí ó jẹ́ ìlú mọ̀nká. ọmọ ní rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. bó bá mọ lórí eléyìí náà bọ́lá ń bá sóore tí ń bẹ nínú àdúrà yìí fún yàn kí ló tún sọ pé Ọlọ́run ò fún un. oníkọ́ hmm. fún ọ ní dáadáa láyé kó tún fún ọ ní dáadáa lal kó sọ kó gbà kó là níbi ìyá aná eléyìí náà tó eléyìí jẹ́ bó ṣe jẹ́. tó wọ́n ní ṣé a lè pẹ́ sí ìmáàmù wa nínú ìforíkalẹ̀ kí ìmáàmù wọn ti gbérí sókè kó ìforíkalẹ̀ ti pẹ́ káwọ́ sì tún bẹ́ẹ̀ ìforíkalẹ̀ àṣejù ni wọ́n pè léyìí hmm. àṣejù àti àṣehàn àtàìmọ̀kan torí pẹ́ẹ́nì bí sallallahu alayhi wa wọn ni innama ju'ila al-imamu li yu'tamma níṣẹ́ ni wọ́n fi ìmáàmù síwájú kẹ́ ẹ lè máa wà àwòkọ́sí rẹ̀ ẹ má yàpá sí lè máa mọ̀ hmm. ẹ má yàpá sí lè máa mọ̀ ìyapa wo lọ́wọ́ tó pé ìmáàmù ń bẹ ń dúró máàmù ń bẹ ń forí kalẹ̀ ìmáàmù ti jókòó máàmù sì tún gan sí forí kalẹ̀ ìyapa ńlá ni ilé ìjọ yẹ kọ́ wáyé. jazakumullahu khairan ah, nọ́mbà tí ẹ fi máa láǹfààní àti pè wọlé sílẹ̀ yìí o plus two three four fáwọn tó ń bẹ lọ́nà tó jì rírí eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tá à ń bẹ lágbègbè yìí àti ní nàìjíríà zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight ojú òpó tó lu jábínú tí ẹ lè fi máa pè wọlé sórí ètò tí a pè ní alifik fidin insha Allah nìkúrọ̀tìlá. hello. hello. Hey, hello. ìyá kínní yẹn ò tí ì já gerege ẹ má bínú ẹ gbìyànjú ẹ padà ẹ jẹ́ kí a máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a máa ṣe bẹ́ẹ̀ kí a máa wo àwọn ìpè lóníranran ẹ lọ́wọ́. aleykum salaam wa rahmatulah ọkọ yín o. orúkọ mi alájà fàájì àbíyẹ̀kẹ́ nípìnlẹ̀ àmọ̀tíwá lórí ìta náírà. kí ni ìbéèrè yín. mo kí àwọn olùmọ̀ wa lórí ìjọsán sọ fún wa. kí ni ìdájọ́ tó àwọn tó bá ìjọ ojú ọmọ òun kan tí wọ́n fi lé lọ́wọ́ ọlọ́run lè dá wa fi yé wa kó iná ni wọ́n jẹ sínú wọn láti ayé ń bì wọ́n sì tún wọn náà tó bá di lọ́la gbẹ̀ndà al-qiyamah ọlọ́run sọ nínú sọrọ tó ni ni inna alladhina ya'kuluna amwala al-yatama zulman innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira ọlọ́run ní bá dájú àwọn ẹni tí ń jẹ́ wọn mọ orúkọ ní ìjà àgùsí wọ́n jẹ́ yí àwọn pé kìí ṣe ní táwọn ń jẹun làwọn ń jẹ sínú iná ni wọ́n ń jẹ sínú wọ́n sì tún wọná sàárì iná ẹlẹ́jọ̀fẹ́ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù. àmánà ló wọ ọmọ òrukàn jẹ́ lọ́wọ́ yín lónìí ẹ̀fọ́wọ́ rẹ̀ lé lọ́wọ́ kí wọ́n á ṣe bó ti ṣe wà ní kékeré iná ni wọ́n kó rẹ̀ fún nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní wabtalul yatama hatta idha balagu nikah ẹ dá àwọn ọmọ òrukàn wò títí tó máa di pé wọ́n dàgbà débi ọkùnrin tó aya ní obìnrin tó ọkọ ní tó máa ti dẹni tó bàlágà ẹ dá wọn wò tó bá rí kí wọ́n ṣàṣeyege ọkọ wọn fún wọn ẹ gbọ́dọ̀ jẹ́wọ́ wọn mọ́ ti yẹn ọlọ́run sì tún pàkíyèsí wa ẹ̀yin tẹ́ wà ń kópa mójútó ọmọ òrukàn lónìí ẹ̀yin ti kúkú ló pa bàbá rẹ̀ ló hmm. ń fi dánmọ́ òrukàn tó fi dání tó ń bá mójútó dúkìá rẹ̀ ìgbà ó gan lẹ́yìn mà ti kọ́ ọ̀pọ̀ yìí náà tani gan nínú àwọn ọmọ yín lẹ́ẹ̀mà títí yọ wà ń pè ọmọ òrukàn jẹ́tẹ̀ yìí náà bá kú torí ta ni wọ́n ń pè lọ́mọ òrukàn ó náà lẹ́ni tó ṣe pé bàbá rẹ̀ kú ṣáájú kó tó di kọ́ bàlágà ṣé gbogbo àwọn ọmọ tí yóò ti kú nípò àtijọ́ ọmọ òrukàn nígbà tẹ́yìn ọba fi kú ni àbẹ́ fà àwọn kan sílẹ̀ kéékèèké kí lẹ́yìn fẹ́ kẹ́ni tó bá jẹ́ alámòójútó lórí àwọn ọmọ yín àti dúkìá tẹ́ bá fi sílẹ̀ kí lè ń fẹ́ kó ṣe lórí àwọn ọmọ yín kéékèèké ńgbà tẹ́ bá kú irú rẹ̀ ní kẹ́yìn náà máa ṣe táwọn ẹni tẹ́yìn náà ń ṣàmójútó lórí ọ̀rọ̀ wọn lónìí. ọlọ́ni wal yakhsha alladhina law taraku min khalfihim dhurriyyatan dhi'afan khafu alayhim falyattaqullaha wa liyaqulu qawlan sadida. àwọn tẹ́ pé àwọn náà tó bá fa ọmọ kéékèèké sílẹ̀ lọ kúrò láyé ẹ̀rú ọmọ àwọn tẹ́ ń ṣàmójútó lórí kẹsì sọǹtì bá sòdodo ẹ má jẹgùn mayá. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu wo kọ yìí. naam pẹ́sẹ̀ mi fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ dókítà pé ọmọ kan wà ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kan. Mm-hmm. ọ̀gá yẹn wá jẹ́ eh, ọmọ ẹgbẹ́ lọ́sílẹ̀.

kọ́bẹ́ ni tí mutí kọba ara ọtí kọgbọ́dọ̀ bá ara tó ń ti pọ̀ ga rẹ̀ ni kọgbọ́dọ̀ bá ara kọ́dà kó sókè bàbá àtìyá rẹ̀ ni mutí kọgbọ́dọ̀ bá wọn ra wọn bọ́ sí ọ̀gá lásán ẹ̀mí ìjẹ́ bó ṣe jù. hello. aleykum salaam wa rahmatulah orúkọ yín. naam. hello. ìbéèrè àkọ́kọ́ ni pé tí ẹjọ́ bá fi ara kan yàn láṣẹ tí ìyẹn nílò. ìyá hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi. aleykum salaam wa rahmatulahi. à ń gbọ́ yí o kọ yí o. naam orúkọ mi kàmá ìdílé abdulkareem orúkọ mi kàmá ìdílé abdulkareem láti nìjẹ́rẹ̀ tọ́gbẹ̀. kí ni ìbéèrè yín mo kí mo kí àwọn akẹ́kọ̀ọ́ pé jazakumullah khairan. ami wa iyyakum. iṣẹ́ àlọ́ ìgbìyànjú alákọ̀ọ́kọ́. Hmm. èyí pé tí a bá wá sí mọ́sálásí tá a bá wọn jẹ́ ti kí iṣẹ́ gẹ́gẹ́ ti tàrà yìí. Hmm. ṣé a lè tẹ̀lé wọn pẹ̀lú àní ẹ̀ṣẹ́ ayé àbí àbọ̀ tó bẹ tí a ti ṣe àyọ̀ àníkà tó gbára pọ̀ mọ́ Hello. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ìbéèrè mẹ́lẹ̀kejì. yam hmm. títí ní ìmáàmù bá ti nínú kàráwì náà ń dábàá sálámù ìbéèrè ìgbà tí ìmáàmù bá sálámù yìí kiri. Hmm. ẹ àwọn àtọ́wá dìde á sọ ìṣọ́fì kílẹ̀ ẹni ẹ̀ ọlẹ́tọ̀ àbí ọlẹ́tọ̀ àwọn kí kàráwì ìtẹ́ tó gbé ìmáàmù kiri kiri. tọ́ba sálámù àwọn àdìde á ti yàtọ̀ àkẹ́kọ̀ọ́ ìgbẹ̀yìn orí ṣé ẹlẹ́tọ̀ wọlé ẹlẹ́tọ̀ àbí ẹlẹ́tọ̀ ń ṣe àná. àtìgbọ́ yìí ilé ìlú àwọn béèrè mi. ọ̀dà ẹ ṣe o. alhamdulilayi lásìkò ìgbà tá a bá dé mọ́ṣáláṣí tá a bá kó wọn ti parí sọ̀láàtì làṣà wọn ti wà nínú sọ̀láàtì ah, wẹ́tẹ̀r àwọn ti wà nínú sọ̀láàtì tarawele àwọn ò sì tí ì ṣe sọ̀láàtì làṣà hmm. wọn ní sáà lè darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn ìṣà káàmì pé sọ̀láàtì làṣà ọ̀ranyàn ni sọ̀láàtì tarawele eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́ tá a bá wọn lórí ẹ̀ náà fìlà ni sẹ́ni tí ń ṣe ọ̀ràn yẹn sọ alẹ́ tó lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà bì hal yajuzu salatu muftaridin khalfa mutanaffilin bẹ́ẹ̀ ni wọ́n máa ń kọ́ nínú tírà fiqh pé hmm. ṣé ọ̀tọ̀ kẹ́ni tó fẹ́ ṣe sọ̀láàtù ọ̀ràn yẹn kó tó lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà àwọn ni pé àwọ̀dọ̀ máa pẹ́ allahu akbar alakọkọ tí lè má mọ ọba sí kọmọsẹyìn òun ká máa wá fẹsẹ̀ gbálẹ̀ ká máa fẹsẹ̀ wọlẹ̀ ká má tètè wá sí mọ́ṣáláṣí ó bẹ nínú àwọn ìwà burúkú tí ò dáa nítorí pé tó bá ń pè nǹkan kan náà bá ń pín ní mọ́ṣáláṣí nítorí dájú ni pé tolórí tẹlẹ́mù ó ti kọ́kọ́ tètè dé ṣáájú lè má mu. sàmánì sí iye báyìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa sílọ̀ tòròjú tòròjú wọ́n máa sílọ̀ tìmẹ́lẹ́tìmẹ́lẹ́ eléyìí ọ̀yẹ́ kò bẹ́ẹ̀. lọ́dọ̀ ìmáàmù wa malik rahimahullah àwọn sọ wípé kọ̀tọ́kọ̀tọ̀nà káníyàn máa mú yàtọ̀ sí imam àníyàn máa àti ti imam ó jẹ́ nǹkan kan náà ó jẹ́ àníyàn oríṣi kan náà tẹnìkan tà sí tẹnìkejì lábẹ́ ọ̀rọ̀ máàlíkù kò síbi àti ṣẹlẹ̀ tó lẹ́yìn tí ń ṣe pẹ̀lú àníyàn àti imaamu ahmed àwọn méjèèjì àwọn sọ pé kò sí nǹkan tó burú ó jẹ́ pé ẹni tó ń ṣe sọ́láàtì tó jẹ́ ọ̀ranyàn ó tò sẹ́yìn ẹni tí ń ṣe náfìlà kò sí nǹkan tó burú ń bẹ̀. so lábẹ́ báyìí nígbà tí Imam, tó bá ti ṣe téèyàn bá ti bá wọn èèyàn tò lẹ́yìn wọn pẹ̀lú àníyàn pò ń fẹ́ ṣe aláìṣà tó bá jẹ́ pé ó bá wọn láti bẹ̀rẹ̀ rákà alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì nínú tàràwí yẹn ó ìmáàmù tí wàá jókòó wá ń ṣàtáyà èèyàn ṣe àtáyà pẹ̀lú ẹ̀ tí èèyàn bá wá ti wá parí àtáyà tiẹ̀ títí débi ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu èèyàn dákẹ́ bàtí ìmáàmù bá sálámà èèyàn ní sálámà èèyàn dìde láti múraká méjì tiẹ̀ tó kù wá ìgbà náà ní ẹsẹ̀ sì wá sí àtáyà tí ó sálámà solatul isha tiẹ̀ ẹ̀yìn rẹ̀ ní ó tó wá darapọ̀ mọ́ pẹ̀lú àníyàn solatul tarawih eléyìí jẹ́ báwọn nítorí hadith mu'adh ibn jabal radiyallahu anhu wọn ní máa tò lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam láti ṣe sọláàtì làṣà ṣùgbọ́n gbà tó bá padà dádúgbò wọn yóò tún wá tún ìmáàmù ṣe fáwọn èèyàn ní sọláàtì làṣà yìí kàlà ẹ hmm. sì máa ń pé ìṣà ẹyọ kan lọ́lọ́run ní ká ṣe lójúmọ́ kan ajẹ́pọ̀ kan nínú rẹ̀ ọ̀ràn yẹn ni èkejì náà fìlà ni hmm. èwo ni ọ̀bá wa jọ̀ràn yẹn èyí tó kọ́kọ́ ṣe ni ó hmm. yẹn ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe ńgbà tó délé tí ń fi ń ṣe lè máàmù fáwọn jàmá tiẹ̀ eléyìí ń náfìlà ni àwọn ẹni tó tò lẹ́yìn tiẹ̀ nígbà tó ń ṣe lè máàmù fún wọn ọ̀ràn àyàn tiwọn làwọn ń ṣe hmm. eléyìí túmọ̀ sí wípé àwọn èèyàn tò pẹ̀lú àníyàn ọ̀ràn àyàn lẹ́yìn lè máàmù tí ń ṣe náfìlà eléyìí sì dé tí gbọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì ọkọ̀ fún ànábì ó ṣe lè má mú fún wa solatul isha ìlànà lánàá bíi ṣe mọ̀ kó ti ṣe solatul isha ìlẹ́yìn o so ṣùgbọ́n gbà tí yóò dẹnu lé kéwú tó fẹ́ ké lẹ́yìn fatiha suratul baqara lọ mẹ́nu lé ó tó rùkú kòrùkú ó tó rùkú kòrùkú ó tó rùkú kòrùkú èmi arọra jásọ láti tèmi kú lẹ́yìn rẹ̀ so báyìí ni mo lọ dá tèmi ṣe so anabi sallallahu alaihi wasallam sọ pé afatanu anta ya Mu'adh hmm. tí èso kún fìtínà Hm? àwọn kéwú tí oògùn lọ títí ń bẹ tọ́yẹ kọ́ ọmọ kí n sọ láti là ìṣá bíi wọ́n ṣẹ́mṣì wọ́n bọ̀ háha àti wọ́n bọ̀ ha àti bíi wọ́n tíìnì wọ́n zaitun so àwọn arúgbó tọ́yẹ kọ́ ọmọ kí n sọ láti là ìṣá ni so àwọn náà ká kíyèsí o láti pé lè má mú mi ní ìsìn yọ kankan mú dàhámàtà yọba ní Allahu akbar lẹ́yìn fatiha mo dájú pọ̀ pọ̀lọpọ̀ wọ́n ti sọ láti ṣeré wọn ò máa rẹ̀ ẹgbọ́n kí n sọ láti là ìṣá bíi wọ́n ṣẹ́mṣì wọ́n bọ̀ háha بوضوحها àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí àwọn alam nashrah naam eléyìí jẹba so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tí a bá ṣe sọ́látùl wítìr lẹ́yìn imam lẹ́yìn sọ́látù tarawih àwọn èèyàn kan tún máa ń dìde dúró tí wọ́n tún fẹ́ fi rákà kan kún wítìr yẹn kó lè bá a di ṣọ́fẹ̀ tí nǹkan tí wọ́n ń sìn yẹn náà sọ bá wọn àbí ọ̀bá wọn ṣùgbọ́n àsìkò ìgbà tó máa ń dà níyàn yìí pé àwọn fẹ́ ṣe sọ̀látù àlùwẹ́tìrì yẹn wọn ò ní dà níyàn wẹ́tìrì tàràwíyẹ̀ náà ló tún dà níyàn tàràwíyẹ̀ náà ló tún dà níyàn pé wọ́n ń ṣe so lọ́nà tó ṣe pé tán bá sálámà rákà mẹ́ta ìwọ ní sálámà wàá dìde láti mú rákà míì wà fúnra rẹ̀ tó bá sì jẹ́ pé méjì méjì lè má mú bá ṣe ní wẹ́tìrì tó bá ti sálámà ń ta lákọ̀ọ́kọ́ àníyàn tarawih ni wọ́n fi máa bá lọ tó bá ti ṣe rákà ti parí tó jẹ́ wítìrì fún sọ̀látù tarawih ni wọ́n tún ní láníyàn tiẹ̀ ọkàn sì kankun ni tó bá jí lóru sọ̀látù tó bá fẹ́ ṣe wàá máa bá lọ nítorí pé anabi sallallahu alaihi wasallam ni la witrani fi layla àyè òsí láti ṣe sọ̀látù wítìrì méjì lóru ẹyọ kan ṣùgbọ́n tó bá yẹ kéèyàn bá dúró pẹ̀lú ìmáàmù náà téèyàn bá parí sọ̀látù yẹn bóun náà ti ṣe parí rẹ̀ kò sí nǹkan tó burú ńbẹ̀ nítorí pé tí o bá jí lóru wàá tún ṣe kìyàmù léèlì rẹ wítìrì náà kàn ní wá mọ́ wítìrì náà ní wá mọ́ kò síbi táwọn ibi sallallahu alaihi wasallam ti sọ yìí pé ẹ tún lè ṣe sọ̀láàtù mímọ́ lẹ́yìn sọ̀láàtù wítìrì. so anabi sallallahu alaihi wasallam ó ṣe wá lójú kòkòrò wípé ij'alu akhira salat akhira salatikum bil layli witra ẹ jẹ́ kó jẹ́ pé sọ̀láàtù tí ẹ ṣe kẹ́yìn lóru kọjá sọláàtùl wítìrì téèyàn bá tún wá sùn tó bá tún jí kò sí nǹkan tó sọ pé kó má tún ṣe sọláàtì míì mà lópin ìgbà tí ó bá ti tún sọláàtùl wítìrì míì ṣe mà inṣàlá. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ yín o. Uh, orúkọ mi ni fauziya. láti wo. a ti máa ń bẹ̀rù láti ń sìn láti London kí ni ìbéèrè yín. tá. kí ni ìbéèrè yín o. rẹ ẹ ṣùtà ẹ kó ètò mm. ìbéèrè mi ni pé ọkọ tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì. tí ìkan wà ní Nàìjíríà mm. ìkan wà nílùú Òyìnbó. Mm. tí ọkùnrin náà tó tó máa ṣèṣe náà ṣe ìyàwó tó ṣẹ̀fẹ́ ó ṣẹ̀fẹ́ yẹn bí oṣù mẹ́ta sí kẹrin ó bẹ̀rẹ̀. ṣé ìyàwó yẹn ó lè kọ́. ṣé ìyàwó tó ṣẹ̀fẹ́. bẹ́ẹ̀ni. tó alhamdulilayi ọkọ mi pé ọlọ́run bẹ lẹ́dàá wa ó ṣe zina ó ṣe léwọ̀ ọlọ́run sọ nínú suratul Isra ó ní wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila. ẹ gbọdọ ma súnmọ́ zina ẹ má súnmọ́ ẹ má súnmọ́ ẹ má súnmọ́ hmm. torí pé kò sí ọ̀nà fi kàn kan fún yàn tó lè lọ́ọ̀rìn tó eléyìí ọlọ́run sọ pé ẹ má ṣe lásán ó ní ẹ gbọ́dọ̀ súnmọ́ níta hmm. ẹ gbọ́dọ̀ súnmọ́ ó tún mọ̀ sí ká ẹ gbọ́dọ̀ tọ̀wọ̀ ẹ tí ẹ gbogbo tí ó mú ni máa fẹ́ fi yín tì sára zina ni. Hmm. wáyé o kí là ń fẹ́yàwó sí gan-an rí tí là ń fẹ́yàwó ó jẹ́ pé ìyàwó ta ni ó kó wa ń jánu níbi ìwákùwà àti ìṣekúṣe wọ́n wá fẹ́yàwó ó wá jẹ́ pé ìyàwó tó fẹ́ ó ì jẹ́ kó tó ó ì jẹ́ kó kó ọ níjànú Ànábì sallallahu alaihi wa sallam ṣé bó ti sọ fún wa ó ní ẹ̀yin ọ̀dọ́ man istata'a minkumul ba'ata falyatazawwaj fa innahu aghaddu lil basar. وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجع النبي صلى الله عليه وسلم يعدو ẹni ó bá ti lè ní agbára ìkápá àti lè bóbìnrin lò tó sì lè ṣènáwó ẹ ìtumọ̀ bá a nù yìí kàn ṣe pé di rẹ̀ ń le lásán so o lè bóbìnrin ṣe o sì lè gbé ìnáwó ẹ hmm. ànábì ni kò fẹ́yàwó nítorí pé tó o bá fẹ́yàwó yìí ní ìgbà tí ọwọ́ àbá ti ṣe owó yìí eléyìí ní òjò le lè rẹjú rẹ lẹ̀ ó ní máa wòwò kú wò má. náà ni ó sì jẹ́ pé ó kápá àti fún abẹ́ rẹ àti àti kó abẹ́ rẹ gan ni máa wá wà kú so ẹni tí ò bá wá lè ṣe bẹ́ẹ̀ ànábì ní kò máa ṣe sòyà hmm. nítorí ìmọ̀ kẹnu ròyìn yóò máa jẹ́ bí tẹ nǹkan lọ́dàá ni ìdí rẹ̀ ò máa lé lèkulè ìwọ́n wá níyàwó ó tún wá jẹ́ pójú rẹ̀ ó tún gbébì kan ó tún rírì kórè ó tún wáwà kúwà ó tún ṣèṣe kúṣe a'udhu billahi minash shaitani rajim. Hmm. eléyìí ló fa àlòfin ọlọ́run fi sọ pé ẹni bá ti lọ́kọ níyàwó tó bá tún lọ́ọ́ dán wò tó ṣe zìnà pínrín òfin rẹ̀ ní pé lábẹ́ òfin ṣẹ́ríyà èyí tọ́pọ̀lọpọ̀ láwọn ọ̀fẹ́ yìí òun náà ní pé wọ́n pa hmm. torí pé ọlọ́run ọba kórìíra àbàjẹ́ ọlọ́run ọba kò ìbàjẹ́ kò aburú pé kó máa ṣẹlẹ̀ wallahu la yuhibbul fasad. Hmm. torí ẹ̀ wọ́n á ní sí ìyàwó kejì tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ tí kò tí ì mẹ́rin lọ hmm. so ọgbọ́n lójijì pé ah, ọkọ tó fẹ́ tó sì tún ti ní mí náà hmm. so ó tún á lọ ṣé ó tóun ní tìtorí tóun sọ pé òun ò ṣe máa ń ó tó dáadáa ó tó dáadáa à ń torí pé lẹ́yìn rẹ̀ náà ó tún lè kó àrùn ó lè kó wá bá yàtọ̀ sí lẹ́yìn nígbà ti kan ọ̀bùn ọ̀yẹ̀yàn hmm. àwọn ọ̀bùn àwọn ọ̀bùn irú wọn náà lọ́yẹ kí wọ́n máa fẹ́ àwọn ẹni tó mọ ẹni tó mọ bí irú wọn náà lọ́yẹ kí wọ́n máa jáya jọkọ fún. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu wo kọ yín. láti wo. àgbẹ̀yẹ̀ láti wo láti ọ̀yọ́ ṣe ìsúta. ọ̀dà kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo ní ni pé bí olùgbà tí oṣù ramadan ní ìbéèrè tí ìkan nínú ẹ̀gbọ́n tí ó jọkùnrin tí àwọn rẹ̀ tó wá wá ní láì ṣe pé wọ́n ti yọrọ bí wọ́n ti tọrọ rẹ̀ ní hmm. ìyàwó kó wá wálé ó lè fẹ́ máa dáná sàárùn fún wọ́n tẹ́ wá pe ìyá tó bí òun lọ́mọ àti ẹ̀gbọ́n yín sí nǹkan ní ìṣètò súnmọ́ oúnjẹ ẹ̀rín ni láti máa jẹ. ọwọ́ hmm. a máa gbẹ̀ ẹ̀jẹ̀ kí ni ṣíṣe àti pé èmi tó lè jẹ́ sí mo sọ pé èmi kò jẹ́ oúnjẹ àárọ̀ mi hmm. ẹ̀jẹ̀ ẹ bá mi ẹ̀rẹ̀mẹ́lẹ̀ ìgbé ẹ̀sìn. alhamdulilayi nítorí obere yìí ó ti pọ̀ wọ́n béèrè náà lánàá wọ́n béèrè wọ́n béèrè wọ́n kọ́kọ́ ó ti di so ká máa jọ gbéǹgbé àlè ká máa ṣèrànù ká máa ṣèrégbè ká ayé obìnrin kan máa bá wa dáná hmm. nínú so gbogbo eléyìí islam ò fara mọ́ hmm. gbogbo bíbẹ tóbìnrin yẹn bẹ lọ́dọ̀ ọkùnrin yẹn bíbẹ ẹsẹ̀ ni hmm. so gbogbo tó bá tún ti ara rẹ̀ náà jáde ẹsẹ̀ ló náà jẹ so irú ọmọbìnrin tí ń ṣèbéèrè yìí báyìí kọlọ̀ ń jẹ́ kí irú wọn pọ̀ láwùjọ òun ah. ti gbẹ́sìn yé débi pé wọ́n gbọ́dọ̀ jẹ́ oúnjẹ báyìí hmm. torí oúnjẹ tí ọwọ́ àràmù sè ni tó oúnjẹ tí ọwọ́ àràmù bá sì sè ó náà kọ́ inú àràmù náà bẹ́ẹ̀ jẹ́ tó kẹ́nu wọn mọ̀ bá dẹnu àràmù lòun <laughs> ṣe jẹ́ǹtò ọjọ́ ló ṣe ṣe ó kárí la ọ wá ní kí ni táwọn lè ṣe ẹ lè lè yìn <laughs> ẹ lè gbọlọgbà ọ bí aṣọ ó gbàdé lè ẹsẹ̀ ló má balẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́jà. Nààmú ó kọ́ orúkọ yín o. Hmm. máa láti wà wá dúdú kí ni sàkó. bọ̀ kí ni àfàṣọ náà mi kí ni ìbéèrè yín. ìbéèrè mẹ́ta mi ní kí mo fẹ́ dé lọ pé. Hmm, àkọ́kọ́. ìbéèrè alákọ̀ọ́kọ́ láti ní láti fún ẹ̀dẹ̀ mi bẹ́ẹ̀ nípa òkú lójúkú òkú. màá hmm. lọ ọmọ ọgbọ́n tó bẹ́ tí ó sọ ẹ̀rọ láìpẹ́ ìdájọ́ nípa aṣọ òkú wíwẹ́ aṣọ òkú aṣọ tó lọ́ gbẹ́rẹ̀ wọ́n máa lo jàlábíà wọ́n máa lo jàlábíà tuntun wọ́n á tètè lo aṣọ aṣọ yìí tó ti ní ọ lára wọ́n máa tún lè dé ìdílé state wọ́n sọ̀rọ̀ yìí fún bí ọ̀nà títẹ̀ rẹ̀ láti ìdílé rẹ̀. nàmẹ́ kí ìdí rẹ̀ lè tètè nípa ọ̀hún. à ń gbọ́ yín. ìdí rẹ̀ tètè nípa àwùjọ rẹ̀ wọ́n ti títí lọ́wọ́ láti ń gbé sí mọ́tàṣe sí mọ́tàṣe. àní mọ́tàṣe àtijọ́ ẹ̀dọ̀ fún ẹ̀ àwọn àwọn ọmọ ń bọ̀ àwọn ìyá ọmọ ń kú ọ̀rọ̀ ẹni mo bá tún ti ń dẹ́ńtà àwọn ọmọ bá tún rẹ̀ ọmọ bá tún rẹ̀ ọmọ tún rẹ̀ ẹni láti tún dé olóde kejì tó kéde ní àbí tó kéde dé. ẹnu ìbéèrè ẹlẹ́kẹta ní ìta ẹnu ìbéèrè ní ẹlẹ́kejì ẹ tó ṣe. ìbéèrè ẹlẹ́kejì mo ní ládùúgbò wa rẹ̀ ní ilé tí wọ́n bẹ̀ ṣe ó ti kú lẹ́nu wájú wa. bàbá mi ti sọ̀rọ̀ yìí àti ìtì àìdáwó ti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ yìí àwọn mọ. ìyá ọ̀dà alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n béèrè nípa aṣọ tí wọ́n máa fi sókù lára bó ló ṣe ẹ̀kọ́ rí. Hmm. àkọ́ àwọn abéèrè mi wà tó ẹ̀kọ́ lè kẹnu púpọ̀ tó nídìí àsìkò tó ń gbòòrò a lè máa ṣàlàyé gbogbo ẹ̀ ní ọ̀wọ́ ṣẹ́jú péréte tí a ní lórí atẹ́gùn ìbáyìí. Hmm. a sì mọ̀ pé owó lọ́ba dé. sọ ọ̀pọ̀lọpọ̀ a ti ṣèdánilẹ́kọ̀ọ́ rẹ̀ lórí ṣìríṣìríṣìríṣì ẹ lè wá kẹ asọ̀rọ̀ nípa òkú ìgan hmm. nínú ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ pé cd rẹ̀ kì í ṣe mẹ́fà. series so hmm. ẹ rà láàyè gbogbo ẹ̀ ń bẹ̀ tí ó yẹ yín yékéyéké hmm. so nítorí délé àwọn béèrè sókísókí sókísókí tí èèyàn púpọ̀ fi lè jàǹfààní náà ni àwọn béèrè tá a lè máa dáhùn lórí irú ètò báyìí hmm. so ṣùgbọ́n ní kókó wọn ò ní kẹ́ fi jàlábí àsopù lára wọn ò sì ní kẹ́ wọ ṣòkòtò fún un so ẹ wí aṣọ mọ́ lára ni ọkùnrin aṣọ tẹ́ wé mọ́ lára ó kéré jù ó náà lẹ́yọ̀ kan tí agbára ọba kájú bẹ́ẹ̀ lọ àmọ́ tó bá ṣe é ṣe ni mẹ́ta la fẹ́ kọjá lábẹ́ òfin ṣẹ̀ríya hmm. obìnrin aṣọ márùn hmm. la fẹ́ kí tiọ̀ jẹ́ nítorí wọ́n wọ̀ kan sí lọ́rùn bíi bùbá láìran hmm. so wọ́n gé orí rẹ̀ wọ́n kì í bọ̀ ní ọrùn so wọ́n wá ní rán ẹ̀gbẹ̀gbẹ̀ bùbá yẹn so wọ́n tún ró kan máa lára bíi ìlọ́dì so wọ́n wá mú kan wọ́n fi bo rẹ̀ mọ́rùn so àwa ṣẹ̀ṣẹ̀ wá wé ọ̀kan máa lára á tún wá wé ẹ̀karùn-ún àwè malara hmm. èyí tá a fi bọ́ lórí mọ́rùn ẹyọkan èyí tá a fi bọ́ lọ́rùn bíi bùbá méjì eléyìí tá a lọ́ máa ń dì bí ìrò ń di mẹ́ta bákan náà èyí tí awé malara nílá alákọ̀ọ́kọ́ ọ̀dẹ́lẹ̀ kẹrin hmm. nílá ẹlẹ́ẹ̀kejì tá a tún wé mílíọ̀nù náà lára ó di márùn hmm. eléyìí ni aṣọ tí sọ pé wọ́n máa fi sókù lára so wọ́n á ní wọ́n ti ti mọ́ṣáláṣí kì í ṣe mọ́ṣáláṣí nìkan ó hmm. gbé olúlé ayé lónìí yìí báyìí nítorí àlàáfíà àwọn èèyàn so torí kọ́ mẹ́bàá jẹ́ pé ẹni tó lárùn lára yóò adarapọ̀ mọ́ yín kálukọ́ fara kásá ní tí hmm. so wọ́n á ní síbẹ̀síbẹ̀ àwọn èèyàn máa ń ṣe sọ láti lóde hmm. so ṣé káwọn máa ṣe lóde ni ilé so tẹ́ ẹ bá ní garanti méjì garanti alákọ̀ọ́kọ́ náà ní ẹni tó lárùn ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹ̀yin agbófinró kan tòun á bà yín lọ́kàn jẹ́ hmm. ẹ̀yin kọ́ mẹ́jọ tóbi ká ti la fẹ́ sẹ̀sìn lẹ́nu kó ti fẹ́ fi yín sẹ̀sìn. náà ilé ìjẹ́ bó ṣe jù. ẹlẹ́rìí. wàhálà ìṣẹ̀lẹ̀ wo ìṣẹ̀lẹ̀ ọkọ yìí. abdulrasheed láti àtọ́yìn. kí ni ìbéèrè yín. ẹjọ́ àti àwọn dókítà. ẹ ṣé o. ìbéèrè àkọ́nù mi ni pé téèyàn bá ń kírun jàmáà Hmm. wọ́n á ti dórí rákà ẹlẹ́kẹ̀ẹ́ tí ìrun wa já tí hmm. nǹkan lọ tún ṣe tán ti kí ẹ̀ tán. tí rákà kan náà ní ìjọba àgbà pẹ̀lú àwọn kájọ kíjọba rẹ̀ ní àgbọ̀rì ẹlẹ́ẹ̀kejì sẹ́. tí ibi ayé imam agbọ́nù àwọn lẹ́tọ̀ọ̀ lọ́pọ̀ wa pé ó fi ẹ̀wá ó ga jù ségi àtẹ́lẹwọ́. Hmm. àwọn àwọn pé àtẹ́lẹwọ́ rẹ̀ ṣé ta bá ń àwọn ọwọ́ ni àbí ta bá gbé àtẹlẹwọ́ ìlílẹ̀ ní tí mo sámi láàyàn tó bá wà ṣàlàyé rẹ̀. ọ̀dà alhamdulilayi tí èèyàn bá ń ṣe sọ láti pẹ̀lú jẹ̀má tọ́lọ́wọ́n akádàrà kálọ̀ alẹ́ èèyàn já ní rákà ti parí hmm. èèyàn wà lọ tó àlọ́ aláṣẹ èèyàn tó dé wọn ti sálámù hmm. wọ́n ní sẹ́lá èèyàn dọ́gba pẹ̀lú tani tó bá sọ láti láti bẹ̀rẹ̀ dópin tó sì sálámù láì jẹ́ pé nǹkan kan sálọ àlá pẹ̀lú tèèyàn dálùwà láti túká fẹ́ràn tún ṣẹ̀ṣẹ̀ tún sọ láti ṣe níṣì kọ̀dọ̀gba nítorí sọ láti tẹ̀yìn fẹ́ ṣe ti bàjẹ́ hmm. so sọ láti tuntun lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe níṣì àwọn ní ládàá pé wọ́n ṣe sọ láti wọ́n jàmá hmm. bí jàmá bá ṣe pọ̀ sí ni ládàá máa pọ̀ hmm. so ẹ̀yin ò ní ládàá pé ẹ ti ṣe àmẹ́yìn lẹ dá ṣe so tálákọ̀ọ́kọ́ kì í sẹ́yìn lẹ fi nífẹ̀dọ̀ lẹ so kọ́lọ̀ wọn gba ẹlẹ́ẹ̀kejì kọ́ gbà lọ́wọ́ yín lẹ́sìn. tí wọ́n ni ní àwọn gbọ́nù dánilẹ́kọ̀ọ́ pa sọ pé ayé lè máa mú tí ọba ga gan kò gbọ́dọ̀ ju àtẹ́lẹwọ́ bẹ́ẹ̀ sọ pé kò gbọ́dọ̀ ga ayé lè máa mú àti náà gbogbo gbọ́dọ̀ ni lè fi ju àwọn èèyàn lọ náà rí tó fi gbọ́dọ̀ ga hmm. kọ ga sí ṣé káwọn lè dá so lábẹ́ òfin Ọlọ́run gíga a máa bí ìfẹsùkẹ eléyìí tí ò sáyè fún gbogbo ẹ lábẹ́ ẹ̀sìn wa hmm. so àwọn màlìkìyà màlìkìyà táwọn kọtẹ́rà táwọn èèyàn ń kà láwùjọ wa àwọn ni wọ́n sọ wípé tí ò bá ti ga jù àtẹ́lẹwọ́ lọ tí ò bá ti ga jù àtẹ́lẹwọ́ lọ kò bá sọ láti jẹ àmọ́ àwọn kórìíra rẹ̀ hmm. so àwọn ò sọ pé kẹ́nìkan kan kó ṣe àyè lè má mú kọ gà rárá kò gbọ́dọ̀ ga kí gbogbo ọjọ́ rí pẹlẹbẹ bákan náà so àbùkátà rẹ̀ lórí kíni ẹ̀yin náà máa gbogbo lè má mú táyà rẹ̀ bá ga gbogbo lè náà ti máa ń gbọ́rọ̀ kó kì í sara rẹ̀ lónìí ẹ rí i pé táyìn bá ti ga ju tàwọn máa mú lọ tẹ bá dúró láàyè yẹn ẹ rí i kẹ́ ẹ máa sọ̀jìká ẹ máa wúra yín pé sáyìn lè dún bì tí ẹ̀yin tó lu wa ìsẹ́lẹ̀sì hmm. kẹ̀tọ́ débi táwa wà yìí ṣẹ̀ṣẹ̀ ń bi ta ti fẹ́ sin lọ́nà kí náà fi jà àwọn èèyàn lọ́nà ọjọ́ bó ti ṣe jọ gbogbo ibi tó bá wà wà bẹ́ẹ̀ já fọ lónìí kó tó dọ̀là hmm. kí gbogbo ọdọ́ gba pẹ́rẹ́sẹ́ kí gbogbo ọjọ́ tẹríba fún Allahu Rabbul Alamin. Hmm. Hello hello. wàhálà sàlámù rahmatulah ọkọ hello. ada. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. o kò rí. mo ti àtìlẹ́wọ́ sọ̀rọ̀ náà láti láti pàṣẹ Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé máa ṣí wọn sùn. Hmm. a pé ìmáàmù ọ̀nà tí bí àwa bí ọ̀nà ìpàdé ráyìn. Hmm. kí ìmáàmù wa kọjú sí ọ̀nà bí ìtakópó kókó yìí fi hàn. tó tó alhamdulilayi ọkọ ní pé ọ̀ràn yẹn òun náà ní lórí wa tábà kọ́ mọ́ṣáláṣí látìpìlẹ̀ ká wá àwọn ẹni tó ṣe àfihàn abo ni alùkébìlà wà fún wa nítorí pé òfin ọlọ́run dá lórí pé àgbọ̀dọ̀ kẹgbẹ́ sí alùkébìlà àgbọ̀dọ̀ kọ̀pá kọ́ sí iwájú wa iná là kọ́ sí alùkébìlà ọlọ́run ló dá sọ pé qad nara taqalluba wajhika fi as-sama' falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shattara al-masjid al-haram wa haythuma kuntum fawallu wujuhakum shattara ọlọ́run ní ní sókè ara yìí ọlọ́run ní wa ànábì sallallahu alaihi wasallam hmm. máa kọjú sí ìhà ibi tí mọ́sálásí mọ́kà àbọ̀wọ́ wà. Hmm. ẹ̀yin mùsùlùmí yòókù náà nǹkan gbogbo yín pátá ẹ máa kọjú sí ìhà ibi tí mọ́sálásí mọ́kà àbọ̀wọ́ wà. Hmm. torí ẹ àti lè máàmù àti máàmù gbogbo apátá la gbọ́dọ̀ kọjú sí ibi tá kébìlà wà. so iṣẹ́ ìpìlẹ̀ tá a kọ́ sínú nígbà tá à ń fi so á wo bo làlùkébìlà so tá a bá ti gẹ̀ẹ́tì yẹ kó tẹ̀síwájú. Hmm. tọ́ ẹ rí i pé àwọn mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ alihamudulilayi ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí wọn kọjú sáà kébìlà. Hmm. ó ṣeé ṣe káwọn kan nínú àwọn mọ́ṣáláṣí wa kọjá pé ibi tí wọ́n kọ tó kọjú sí kèé sáà kébìlà. tábàárẹ̀ ni pàkíyèsí wa tó sì mú ni màdájú pé lóòótọ́ àkọjú sáà kébìlà so wa nídìí láti máa ṣàgídí àti níbi láti máa sọ pé ah, ibi láti àwọn bàbá wa àtàwọn bàbá bàbá wa kọjú sí lọ́fẹ́ wá sí wa kó mbẹ́ ẹnikẹ́ni àwọn bàbá wa àti bàbá bàbá wa sáwọn ànábì làwọn so àwọn ẹsẹ̀ sàṣìṣe so ẹyin ó sì rọrùn fún wa láti mà ẹ wo ibi tí òòrùn bá ti ń là nítorí pé ibi tí mẹ́kà wà sí àwa ní áfíríkà hmm. ìbùlà òòrùn ni agbọn ibi tó òòrùn ti ń yọ hmm. ìyẹn ni pé east ìní mẹ́kà wà sí wa tẹ́lẹ̀ bá sì sọ pé ìbùlà òòrùn kì í sọ̀rùn gángan Islam sọ pé ẹ kọjú sóòrùn mm. má ti ṣe pé òòrùn lẹ́ so agbọn àbùlà ọ̀rùn ẹ̀ mọ̀ pọ̀ fẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ńgbà míì táwọn èèyàn bá ń fa wàhálà wàhálà tí ò ní dì ní ìsìn ìbùlà ọ̀rùn fẹ̀ a sì rí pítọ̀ ẹ̀yin tí ẹ kọjú báyìí àtẹ̀yìn tẹ rọra dẹ̀gbẹ́ dè àtẹ̀yìn tó dẹ̀gbẹ́ báyìí náà gbogbo ìbùlà ọ̀rùn náà lẹ kọjú sí ẹ dákun ẹ pa wàhálà tì tó hmm. a mọ̀ pàkọ́ lẹ kọ sí bùlà ọ̀rùn ẹgbẹ́ lẹ kọ sí bùlà ọ̀rùn eléyìí gbọ́dọ̀ gbà tún sí hmm. dandan dandan gbọ́dọ̀ tún sí Igbo hmm. wọn nígbà tí lè má ti kọjú sí àlùkébílà kò burú kí jẹmọ ọkọjú síbòmí kò sí nítọjọ bẹ́ẹ̀ a sì tún dúpẹ́ fọlọ ẹ rí àwọn mọṣíláṣí mi ga rẹ ní pàkíyèsí wọn wọn ò hmm. ti ṣe tẹ́lẹ̀ ìkọjá ilé má bóyá abẹ lọ́padà bọ́ sápọ̀ ọ̀tún àwọn ẹni tí ń ṣe sọ láti so etí fi hàn pé wọn ò jágídé ọgbà tàwọn jẹ́ àtìfẹ́ náà àtàìmọ̀kan hmm. so bẹ́ẹ̀ náà yẹ kí ẹ jẹ́ ká wo kan sí ikú tó di wípé a máa lọ ní ọ̀dà hello. hello. hello. ó kọ yí o ibi ẹ ti ń pè. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yìí. sadiq lórúkọ mi. láti sadiq lórúkọ mi láti kánò. kí ni láti kánò kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ni ẹ dọ́tà ìbéèrè mi náà ni akẹ́ àwọn olùmọ̀ ìbéèrè mi náà ni wípé a máa ń ṣe àwọn ọjọ́ kan láwùjọ wa tí hmm. wọn máa ń sọ wípé ànábì Muhammad kọ́ ni ànábì gbẹ̀yìn hmm. wọ́n lè máa ń sọ pé ànábì yìí sá pé ó ti kú lẹ́nu ọlọ́run. ìjẹ́ tabarẹ́ nìkan láàrin tó dá sí pé láàrin wọn tó dá sí pé ní. ó lo orúkọ wọn àmọ́ kò ní wàgbọ́ nínú àkídà wọn tí wọ́n ń tán pé ànábì muhammad kan ni ànábì gbẹ̀yìn ìjẹ́ hmm. gẹ́gẹ́ bí mùsùlùmí báwo ni ká ti bá irú ẹni bẹ́ẹ̀ lò àti sẹ́ni ẹ tó lè dídì tọ̀ láti fún wa. ṣé ìbéèrè ló wà nìyẹn sá. ọ̀dà alhamdulilayi ọkàn ni pé òfin ọlọ́run ọba ó hàn gbangba gbangba hmm. nínú alukur'an àti sunan nabi muhammad sallallahu alayhi wa sallam pé ànábì gbẹ̀yìn tí ò sánábì mímọ́ tí ó yọjú lẹ́yìn rẹ̀ tí ó jẹ́ ànábì òdodo ọ̀nà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ nínú alukur'an nínú suratul ahzab wọn ni máa kana muhammadun aba ahadan min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin anabi muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe bàbá ẹnìkan nínú yìí o ṣùgbọ́n ìránṣẹ́ ọlọ́run ọba ni hmm. òpin gbogbo àwọn anabi òpin gbogbo àwọn ànábì so àwọn kan wá wà táwọn lágbóyè ẹ̀sìn tó kí wọ́n ṣìnà hmm. àwọn pẹ̀lú mi lánàbì lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam hmm. ẹ wá wo ibi tí wọ́n gọ sí láì máa pé ọmbrẹ́là ti ya máwọn lórí ní òjò hmm. wọ́n ní wa khataman nabiyyin lọ́lọ́run sọ so wípé òpin àwọn ànábì nígbà tó sì ṣe pé ẹni tàwọn hmm. táwọn gbà pé ìránṣẹ́ ni hmm. òun tiẹ̀ ìránṣẹ́ ni kìí sànàbì hmm. pé ìránṣẹ́ ni kìí sànàbì so àwọn olùmọ̀ ẹ̀sìn Islam sì sọ pé kò sí bẹ́yìn ó ṣe jẹ́ ìránṣẹ́ tí ò ní já nàbì Al-Imam Ibn Kathir rahimahullah ó ní táwọn ànábì bá ti tán gbogbo ìránṣẹ́ náà ti tán nítorí pé nafyul am nafyul lil téyìí tó fẹ̀ tó gbòòrò bá ti tán hmm. eléyìí tó hà jùlọ ti tán ṣáájú rẹ̀ hmm. torí de eléyìí ká kó yé wa báwọn ẹnikẹ́ni tó bá wá gbà fún anabi mi tún bẹ lẹ́yìn anabi sallallahu alaihi wasallam hmm. onítọ̀hún kìí ṣe mùsùlùmí ti wá yìí o mùsùlùmí ti ọlọ́run fàlùkùránì ránṣẹ́ sí mùsùlùmí ti ń tẹ̀lé sunna anabi muhammad sallallahu alaihi wasallam wọ́n wá ní tí a bá wá rẹ̀ nìkan tó ṣe pé ń jẹ́ orúkọ àwọn àjàmá yẹn ṣùgbọ́n tó ṣe pé kò nígbàgbọ́ ọrù tiwọn ṣé mùsùlùmí náà lápè ní so eléyìí báyìí a sọ pé jíjẹ orúkọ wọn yẹn ó bí kọjá pé àlè gbàláyè kí irú rẹ̀ máa ṣe lè má mú fa wa hmm. nítorí pé téèyàn ọba fẹ́ràn àwọn èèyàn kan kì í wọrú aṣọ wọn hmm, hmm. téèyàn ọba fẹ́ràn àwọn èèyàn kan kì í sọ èdè wọn à ń bọ̀sibọ̀si pọ̀ wa máa pera rẹ̀ lọ́kàn nínú wọn ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ṣerú tiwọn so a gbọ́dọ̀ jẹ́ irú rẹ̀ kó láǹfààní àti síwájú wa. Allahu a'lam. jazakumullahu khairan jaza ibi náà láti máa ṣẹnuró ẹni tí wọ́n ti ń dá alẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń dá àwọn béèrè wa náà ni Sheikh Dr. Sharafdeen Gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ lùmọ̀dínà center ẹ̀ṣẹ̀ àánú ajẹ́lógún àṣọ ọgbọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe gbàtẹ̀rẹ̀ ètò kọ́lọ́n kọ́ san ọlẹ́sìn lórí láyé bí ẹ̀ ti ní ọ̀la lùkìyàmọ̀